mo fún lè ó wù mí mo fẹ́ fi ọ tí fi oníṣu lọ́kà bẹ́ẹ̀ ni. ṣebí ti ní ìyàwó sílé ìyàwó orin sí kan. èmi ti níyàwó àbí ayé ìyàwó mi ò ní dáa ni àbórí ìyàwó mi burú ni ṣé obìnrin náà ń pè ìyàwó tèmi kẹsí ìyàwó tèmi ṣé bóun náà bá mi sọ̀rọ̀ ó kódà ó fòpin ẹnu bá ń sọ̀rọ̀ ni sẹ́mi ní èmi fẹ́ fẹ́ ru eléyìí ni ń bọ̀ lóun wá ti á sọ pé ẹni bí ọkàn mi

èmi single ló jókòó yìí èmi single tí máa sọ fún ọ pé ó kì mí gan single ni aráàlú ni ọmọ single lèmi tó ń wé yìí sọ pé nígbà pé o ti sọ fọlọ́hún yàtí ọlọ́run sọ fún mi ọlọ́run sọ fún mi níjọ́ mo mi mo lọ ọlọ́run sọ mi rẹ nu ebe jẹ́ pe ńgbà mo débi kànga báyìí mo ń wá pe mo n fa mo fa gbogbo jọ lọ ni mi mi wọ́n gbé gbogbo oúnjẹ wá báyìí ńgbà mo sí gbogbo abọ́ báyìí ńgbà wo gbé tiẹ̀ dé báyìí mo sí àbọ̀ yòókù bíkí bó kùtà oúnjẹ lòmíì bíkí bá tóbìnrin ń tó bá tẹ̀lé ni mo bá ń bẹ̀ gbé ajá ńgbà mo sí tiẹ̀ wò báyìí ìyẹn ni àtọbẹ̀ ẹ̀gúsí àtẹ̀ràn gbẹ. ẹ mo ti gbàlejò èmi gan kó oúnjẹ tẹ́lẹ̀ ṣírí kété bí ṣe máa ń ju sí mi tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nìkan èmi gan máa ń rọ.